إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 اتقوا الله في سركم وجهركم واعملوا بما أمرتم واجتنبوا عما نهيتم واعلموا أن من أشراط الساعة ظهور الربا وفشوها فعن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال بين يدي الساعة يظهر الربا والزنا والخمر رواه الطبراني في الأوسط ورجاله رجال الصحيح واعلموا أن الأمر لا يتوقف عند ظهور عند الظهور فحسب بل إن الذي لا يتعامل بالربا لا بد أن يجد شيئا من غبارها ففي سنن أبي داود وغيره عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ليأتين على الناس زمان لا يبقى فيه أحد لا يبقى فيه أحد إلا أكل الربا فإن لم يأكله أصابه من غباره وأكل الحلال يا عباد الله سمة الأنبياء والصالحين قال الله تبارك وتعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال عز وجل يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم قال الإمام القرطبي رحمه الله سوى الله عز وجل بين النبيين والمؤمنين سوى الله عز وجل بين المؤمنين والنبيين في الخطاب بوجوب أكل الحلال وتجنب الحرام وأكل الربا يا عباد الله وأكل الربا والخبائث سمة الشيطان وأوليائه قال الله تعالى الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث وقال الإمام أحمد ابن تيمية رحمه الله فالأكل من الطيبات والعمل الصالح فالأكل من الطيبات والعمل الصالح يورث الأحوال الرحمانية من المكاشفات والتأثيرات التي يحبها الله ورسوله وأكل الخبائث وعمل المنكرات يورث الأحوال الشيطانية التي يبغضها الله ورسوله بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم من المتبعين لسنة نبينا محمد صلى الله عليه وسلم السائرين على منهج أسلافنا المباركين إنه سميع مجيب الدعوات alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tó jẹ́ sí pé a máa yìn ní gbogbo ìgbà àwúdẹ̀ máa wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ a máa wá àforíjì lọ́sọ́dọ̀ rẹ̀ òun náà ni a tún lọ sábà wípé kọ́lá wá kúrò níbi aburú ẹ̀mí wa kọ́dẹ̀ gbà wá sílẹ̀ kúrò níbi àwọn àyídá iṣẹ́ ọwọ́ wa tí ó dá àwọn àwọn yìí ẹnikẹ́ni tí ọlọ́wọ́n ọba bá ti fi bá sọ pé ò ní mọ̀nà tiẹ̀ bíbẹ́ ni bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó fi mọ̀nà o a jẹ́rìí wípé kò sẹ́ni tó yẹ ká jọ́sẹ̀ fún ní tòótọ́ àyàfi ọlọ́run ọba wa kò lórogún bákan tó jẹ́rìí wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam a jẹ́rìí pé ẹrú sin ọlọ́run ọba ni bákan náà a jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba kọba sí sallallahu alaihi wasallam kí ìkẹ́ ọlọ́run ọba àti àlàáfíà àti ọlá yìí kó tó máa bá gbogbo àwọn ará ilé ẹ̀ bákan náà gbogbo àwa tẹ̀lé ìlànà wọn náà kí ọlọ́run ọba kó ṣe ìkẹ́ kó dẹ̀ sí ọlà àti àlàáfíà fún ẹnì wa náà àmín ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba wa ẹ jẹ́ kí iṣẹ́ tá a bá ń ṣe ní gbangba kó máa ṣe déédéé tá a bá ń ṣe ní kọ̀rọ̀ ẹ jẹ́ kí iṣẹ́ kọ̀ọ̀kọ́ wa kó máa ṣe déédéé èyí bá ń ṣe ní gbangba ẹ ká tẹ̀lé àwọn àṣẹ tí ọlọ́run ọba bá pa wá láṣẹ rẹ̀ tàbí òjíṣẹ́ rẹ̀ bá pawá láṣẹ rẹ̀ pé ká ṣe ẹ jẹ́ ká tẹ̀lé àṣẹ wọn bákan náà ẹ jẹ́ ká jìnà tèfètèfè kúrò níbi gbogbo nǹkan tí Ọlọ́run bá gbọ́dọ̀ débẹ̀ tàbí òjíṣẹ́ wa ẹni tí pe ní síbi tó dáa yìí òun ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá sọ fún wa pé a gbọ́dọ̀ débẹ̀ ẹ jẹ́ ká jìnà sí gbogbo àwọn nǹkan wọn wọ̀nyí ẹ̀yẹ̀rú sí Ọlọ́run tó jẹ́ sí pé ìwọ̀ tí bá tẹni jẹ́ láyé tí sì máa bá tèèyàn jẹ́ níwájú ọlọ́run ọba lálùkìyàmà ẹjẹ́ mọ̀ pé nǹkan yìí nínú àwọn nǹkan àwọn yìí òun náà ni nǹkan ńlá tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú khutba tèní ẹsì lọ́wọ́ mọ̀ pé nǹkan tá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí nínú àpẹẹrẹ <clears throat> ẹ̀lọ́ ọmọ yìí pé nínú àpẹẹrẹ tá fi mọ̀ pé ayé ti ń parẹ́ lọ náà ni pé rìbá ó gbalégba oko rìbá ti wà láyé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò kárí ilé kárí oko báyìí ṣùgbọ́n wọ́n sọ fún wa yìí pé ẹ̀lọ́ ọmọ pé nínú àpẹẹrẹ tá fi mọ̀ pé ayé ti ń tán kò sí nǹkan ni pé rìbá ó gbalé báwọn tó ti máa kà tí wọ́n máa kọ́ sí ń jẹ rìbá bẹ́ẹ̀ náà ni àwọn tí ó máa kà tí ọmọ akọ náà máa jẹ rìbá òṣìṣẹ́ ìjọba ní máa pọ̀ níbi rìbá jíjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ olówó oṣù bí wọ́n ṣe ń jẹ́ lákòókò tá a wà yìí bẹ́ẹ̀ náà ni gbogbo oníṣòwò ní tálíkà ń jẹ́ olówó ń jẹ́ kódà ọmọ kéékèèké kálukú náà ń jẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n kéde fún wa yí pé nínú àwọn àpẹẹrẹ táàfin màgbá yé ti fẹ́ tán òun náà ní ká máa kírìbá ó gbalé gboko kìí sí ká máa jẹ rìbá nìkan pé kírìbá ó gba gbogbo rẹ̀ kí náà ń pè ní rìbá òun náà ni àwọn owó tá a máa ná tá a máa jẹ tá a máa sọ dídára wa lọ́nà tí ò gbàtọ́ òun náà ni wọ́n ń pè ní rìbá anábì wa sallallahu alaihi wasallam oníbẹ̀yìn ayáde yìí sáà ó kù díẹ̀ tẹ́ ẹ bá ti rí nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ pé ìgbésẹ̀ kankan ìgbésẹ̀ ẹyọ kan ló kù táyé ó gbé tí ó fi parẹ́ tán yàn kí ni nǹkan náà yadhharu rìbá ànábì ní rìbá rìbá ó di ń tọ́hàn sallallahu alaihi wasallam rìbá ó di ń tí èyí ṣe pé bọ́yá wọn kan lọ́mọ nípa ẹ̀ rìbá ti di ń tẹ́jẹ́ sí pé kò sẹ́ni tí ọmọ ń pa ẹ̀ mọ́ náà tẹ́ bá ti rí pé rìbá ti di ń tọ́ kárí lé kárí oko ẹ̀ pa yìí ti fẹ́ tánù ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká wòye ní ti ń ṣẹlẹ̀ lákòókò tá a wà yìí ẹni tí ọmọ rìbá jẹ nísìn wọ́n máa wò pé sùn ẹ̀gbẹ́ òmùgọ̀ni kọ̀lájú kọ̀mọ́bítáyé kọjú sí subhanallah àpẹẹrẹ báyé parẹ́ nìyẹn ọ ń parẹ lọ nìyẹn èyí ni pé gbogbo ayẹyẹ ni ọmọ ṣe rìbá wọn náà yẹra rẹ wò bó ṣe ń mi wa àti jìn àti jìn sí rìbá kí là ń pè ní rìbá òun náà ni owó tí kìí ṣe tiẹ̀ kọmọ ẹ̀jẹ̀ haram owó olówó lọ́nà haram àwọn náà sì máa pé tó olówó bá ń di tiwa lọ́dọ̀ lọ́nà haram àwọn kan ní ọmọ sọ́fà rẹ̀ padà ẹ̀yàn wo Nàìjíríà bó ṣe dà sẹ́mọ̀ pé àwọn kan ní wọ́n jẹ owó olówó tí gbogbo ẹ̀fì dàrú báyìí bẹ́ẹ̀ náà ní rìbá báwọn kan ṣe ń jẹ owó olówó nínú rìbá tí wọ́n kan sanra ti ẹ̀ láwọn kan sanra níbẹ̀ bẹ́ẹ̀ kò sí ọ̀nà àbáyọ fọ́mì ènìyàn ń jẹ rìbá láyé àfikótó bá níbẹ̀ tí ó bá ti túbá níbẹ̀ ẹ sọ fún yí pé kò lè parí ayé dáadáa kò sì lè bá ọlọ́run ọba pàdé pẹ̀lú ìdùnnú àtayọ̀ torí pé ọlọ́run ọba lérí tọ́lọ́run ọba bá sì lérí sí ènìyàn kó rẹ̀ kọ́ ya tètè tán ra ni kó chẹ̀kí ara ẹ̀ o anábì alayhi wa sallam nínú àpẹẹrẹ tá a fi ni pé rìbá ó kárí ilé yóò kárí ni ọmọ sí rìbá bẹ́ẹ̀ ọ̀rọ̀ parí síbẹ̀ ní pé yọ́ kárí ilé kárí okú nìkan ẹlọ mọ̀ pé ara ń tí a fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ ni pé àti ẹ̀ lè escape ọmọ ènìyàn ní escape rìbá mọ́ bọ́ ọba lọ jẹ́ wọ́n jẹ́ sí ọlọ́run bọ́ ọba lọ gbá wọ́n gbà sí ọlọ́run bọ́ ọba lọ fẹ́ wọ́n kì bọ́ ìlápò òsì ní mọ̀ pé ti bọ́ sínú àpò ẹ̀ wọ́n kà tọwọ́ bà pọ̀ fẹ́ náwó ni owó sì pé ó rìbá lọ́wọ́ bẹ̀ anabi wa jẹ́rìí sí sallallahu alayhi wa sallam onílàyà ti yẹn ní ala nas zaman àkókò kan bọ̀ wá bá ẹ̀yin ènìyàn táìmù kan bọ̀ wá ẹ lò àwọn àkókò kan lórílẹ̀ ayé yìí ìgbà náà la yabqa fihi ahad kò ní sẹ́nì kankan tí ó escape ní tí mo bẹ́ sọ yìí kí ni illa akala riba àfikẹ́ ẹjẹ́ rìbá o ah. kò ní sẹ́nì kankan ló fi jẹ́ sí pé tí ọ̀ jẹ́ rìbá alákòókò tá a wà yìí wọ́n máa ń fi wá sí ẹ̀yẹ́ ni wà ní báǹkì ìjọ kan wá ní ẹ mi ṣe ìṣirò interest tó wà lórí àkáǹtì mi mo wá ń falà sí wọ́n tẹ ìwé yẹn jáde àwọn sáko ẹ̀ àwọn sáko ẹ̀ àwọn sáko ẹ̀ a fẹ́ yọkù nínú owó mo gbọ́ táwọn kan kàn lẹ́gbẹ̀ẹ́ kan pé ara abúlé lẹ́yìn náà jẹun owó báyìí ọgba! ọgbà Laya láyá ti yán ní alannasi zaman Akụkụ kan bọ̀ wá báwọn ènìyàn láyá bọ́kọ́ fíhì ahad ẹni kankan ní sẹ́kù nínú wọn ilá akala rìbá àfikún nnọọ kí wọ́n takú sáà láti ẹ̀nà tó tọ́lọ́n bá wá sànú rẹ tọ́ọ̀lọ́ jẹ́ gbogbo obi tí ma ń gbà sun wá torí pé orísun rìbá pọ̀ cooperative rìbá bẹ́ẹ̀ bank rìbá bẹ́ẹ̀ eh, àwọn tí wọ́n ta nǹkan fún yẹn rìbá bẹ́ẹ̀ owó tá a fi pamọ́ rìbá bẹ́ẹ̀ naam àtàwọn oríṣiríṣi àwòrán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjà táǹtà rìbá pọ̀ ń bẹ táwọn èèyàn wádìí ẹ̀ àwọn ọjà táǹtà rìbá pọ̀ níbẹ̀ táà wádìí ẹ̀ tàbáwálà jẹ́ rìbá ànábì tó ń tẹ̀síwájú sallallahu alaihi wasallam lam ya'kulhu tó bá wá jẹ́ o asọ́bọ̀hó mingoba rí wọ́n ní dọ́stì rìbá òórùn rìbá èéfín rìbá yóò sì wà fi ọmú wọ́n lọ́lọ́ jẹ́ àwọn tí ó jẹ́ sí ọlọ́run ń bọ̀ àwọn tí ó fẹ́ atẹ́gùn ẹ̀sẹ̀ ọlára ń bọ̀ yẹn nípa àlẹ́ escape anábì wa lọ́sọ bẹ́ẹ̀ sallallahu alaihi ṣùgbọ́n ìwọ ọmọ ènìyàn múra láti ta kété torí pé ẹnikẹ́ni ò ní là àfikọ́jẹ́ rìbá yẹn ni pé àwọn kan wà tí wọ́n là àwọn tí wọ́n wà ńlá yìí náà náà gan wọ́n àti ìlàtàn òórùn rẹ̀ dọ́ọ̀sì ẹ̀ àbí èéfín ẹ̀ yọ fẹ̀lú wọn atẹ́gùn rẹ̀ yọ fẹ̀lú wọn ìyẹn ni pé kó tíráì láti jáde kúrò níbi ara kọ̀kọ́ kọ mọ́ sí ní tàbí dọ̀sí àbí èéfín rẹ̀ bá fi hàn nímú díẹ̀ tí èsì pé ọlọ́gbé mú lọ síbẹ̀ fẹ́gbó sèèsì fẹ́ǹsì onímú ni agbàpọ̀ láwọn ọba yọ́ sàmójúkò fọ́ níbẹ̀ ó ti bẹ̀rù ọlọ́run bó ṣe lágbára mọ́ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká lọ́wọ́ mọ̀ pé kéèyàn máa lo halal kó jìnà sí gbogbo tí a ń pè ní haram nínú jíjẹ mímu rẹ̀ nínú lílò lo halal téèyàn bá ń ṣe báyìí olúwa rẹ̀ jọ àwọn ànábì ọlọ́run ọba ni alayhi salatu wassalam ó dẹ̀ tún jọ àwọn ẹni rere bẹ́ẹ̀ ni ọlọ́run ọba jẹ́rìí sínú al-Qur'an bí mo pẹ̀yìn òjíṣẹ́ lápapọ̀ mo pàyín láṣẹ o ẹ̀yin ò gbọ́dọ̀ ní tó tún dáa lójú yín lójú ayé náà ní kẹma jẹ ní tó dá ìran méjì ni ní tó dá lábẹ́ òfin àti ní tó dá lábẹ́ ìwòye sí àwọn ènìyàn méjèèjì yìí ní ọpá wá láti pé ká máa jẹ ọmọ ènìyàn nínú sẹ̀ríà Islam kìí ṣe pé ká pé nǹkan jẹ́ halal tí ọba tí ọlọ́run ọ̀bọ̀lọ̀ jẹ́ o ọlọ́run ọba ti pa wá láti pé ní tó dá ní kẹma jẹ torí pé ní tó dá ìròyìn méjì ní bẹ́lábẹ́ tó dá nínú òfin tó tún nínú àṣà àṣà yín naam ẹ ma gbóúnjẹ ilẹ̀ Ìgbò wà bá ń sìn ẹ́n o kí ni wọ́n fi ṣe wọ́n ní àgbàdo àti kíní kan làwọn fi ṣe ṣùgbọ́n rírí tí wọ́n rí ọ̀dá lójú ti ẹ ọ̀bọ̀dọ̀ jẹ́ ọ̀dá nínú òfin ṣùgbọ́n kọ̀dá nínú àdámà rẹ̀ àwọn oúnjẹ kan wà tó bá jẹ́ tí wọ́n máa ń rún ẹ́ tàbí tó bá jẹ́ mọ́ ń fọ́ ẹ lórí tàbí tó bá jẹ́ mọ́ ń ti stop ẹ́ kìí ṣe tọ́ da lọ́dọ̀ ti ẹnìyẹn ọlọ́run ọba ní ẹ̀yin òjíṣẹ́ àtẹ̀yin òdodo da nínú òfin tó tún da nínú àdámà yín nínú nǹkan jíjẹ àti nǹkan mímu òun náà ní kẹ́ máa jẹ náà ní máa lò kódà nínú aṣọ wíwọ̀ èyí tọ́ da nínú sẹ̀ríà tó tún da nínú àṣà yín nínú ìran yín lójú àwọn ará àdúgbò yín nínú yín náà ní máa lò ọlọ́run ọba nǹkan tọ́ da ní ẹ gbọ́dọ̀ jẹ nǹkan tí ò da. naam bákanáà bá a ṣe sọ wípé ká máa jẹ tọ́ dáa yìí tọ́ jẹ́ àwòrán dáadáa fún àwọn ẹni ọlọ́run ọba fún àwọn ànábì ọlọ́run àti àwọn ẹni ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni mi máa jẹ nǹkan tí ò dáa ẹ máa jẹ rìbá àpẹẹrẹ lọ́jẹ́ pé èsù ní máa jẹ rìbá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ yẹn nígbẹ́ tí ń jẹ rìbá ànẹ́bí ọlọ́run ọba máa pàṣẹ pé ẹ̀bọ́dọ̀ jẹ́ tí ọ̀dá yẹn ni pé gbogbo nǹkan tó bá ti tako ntánàbí bá mú wá òun náà ni ṣètọ́nù máa ń pàṣẹ bí kásì yẹn ni pé tí ọ̀dá ni ṣètọ́nù ń pàṣẹ bí kásì ẹ̀yìn náà wà àwọn olórìṣà ẹ̀ rí pé ẹni èṣù ni wọ́n gbogbo nǹkan tí wọ́n máa ń fi ṣe òrìṣà wọn nǹkan tí ọ̀dá ni wọ́n bá ní wọ́n gbẹ́ bọ sóríta ó rí pé àwọn nǹkan tí ọ̀dá náà ni wọ́n gbé síbẹ̀ bó sì dá nígbà tí wọ́n gbé síbẹ̀ nígbà tí ó bẹ tákòókò kan yóò ti rí dáradára ẹ wo bí wọ́n ṣe ń pa nǹkan wọn wọ́n máa fa ẹran lẹ́rùn wọ́n máa fa ẹdìẹ lọ́rùn tú ni ẹni pé gbogbo àwòrán yìí tí wọ́n bá rí tán fa ẹdìẹ lọ́rùn tó rí ní fẹ́ jẹ́ torí pé èṣù làwọn ń sìn gbogbo ẹni tí bá ń sìn èṣù gbogbo nǹkan tí ọ̀dá náà ni ó jẹ ìyẹn ló bí gbogbo àwọn ìlànà èṣù tí a ń lò yìí a fi mọ̀ pé gbogbo ohun tí a ń pè ní rìbá àti tí ọ̀dá èṣù ní pàṣẹ pé èèyàn sí ẹ̀wọ́n ní kí wọ́n lọ wó orí òkú wa àbí páàtì kan nínú páàtì ọmọ ènìyàn tó ti kú tàbí táàyè rẹ̀ ẹ lọ mọ̀ pé èṣù ló bẹ́ẹ̀ torí pé tí ò dá ló ní wọ́n wá jẹ ni tẹ́wọ́n ni wọ́n lọ jẹ ológbò ẹ ti mọ̀ pé kìí sí Islam nù èṣù ló pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ jẹ ológbò àwọn ni ẹ lọ jẹ ẹran ajá ẹ lọ mọ̀ pé èṣù ló pa wọ́n láṣẹ ni àwọn ni ẹ lọ jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹ lọ pé èṣù ló láṣẹ ni torí pé tí ò dá ni so nípa báyìí jíjẹ tí ò dá yìí àti jíjẹ tó dá yìí yẹn ni jíjẹ wọ́n jẹ́rìí sí wípé falẹ̀ akìlómìnà tọ̀yìbát tíyàn bá ń jẹ tó dá yóò rí sólè àhwàlá rahmaniya yóò jẹ́ kí èyàn máa lo ìgbésí ayé àti àwọn conditions tó jẹ́ sí pé a máa rápẹrẹ pé ọlọ́run tí ọ lẹ́yìn a máa rápẹrẹ pé ọlọ́run wà pẹ̀lú rẹ̀ yẹn pé ọ̀rọ̀ rẹ̀ ọmọ ẹjọ́ tọ́lọ́run ọba rahmaniya ìṣesí rẹ̀ ọmọ ẹjọ́ ti ń tọ́lọ́run ọba pàṣẹ pé ká bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn orí tí ọmọ ẹjẹ́ tiẹ̀ yọ́ ma jẹ́ orí tó jẹ́ sí pé yọ́ bá ọkalẹ́ ó náà ní ìṣesí rahmaniya bẹ́ẹ̀ náà lẹ́ni tí wọ́n ń jẹ rìbá ẹlọ́mọ̀ wípé yóò jogún àwọn ìṣesí látọ̀dọ̀ ṣaitan bíi kọjá sí wípé ojú rẹ̀ ó le tàbí kẹrí pé irun rẹ̀ ó máa kún àkúnjù ẹ̀ sára àwọn ìṣesí èṣù lára ẹni tí wọ́n ń jẹ rìbá tàbí kẹ́ máa bá ẹlẹ́ni tó jẹ́ sí pé kò frí láti ṣe dáadáa inú rẹ̀ ò ní dùn yọ́ máa banújẹ́ gbogbo torí pé ọmba ṣe ìtọ́nù gbé ẹ̀yin mùsùlùmí òdodo ẹ lọ mọ̀ pé nínú àwọn sábàbí tó ti àwọn ènìyàn lọ síbi kálọ̀ ọmọ jẹ rìbá èyí tó jẹ́ sí pé ó gbalé kókó yìí òun náà ni àwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà ni alikasalu anilamal alikasal anilamal àwọn ènìyàn wọn fẹ́ ṣiṣẹ́ ìtọ́sọ wọn jẹ́ ti ń jẹ nìyẹn mọ́nà ti prógámù kan tó wáyé sí nàìjíríà láwọn àkókò kan sẹ́yìn tó jẹ́ sí pé ó ti lé àwọn èèyàn mọ́lẹ̀ nílẹ̀kulẹ̀ báyìí òun náà ni program tí wọ́n lẹ̀ lórúkọ pé mmm ẹ̀wò ọ́tako sẹ̀ríà ọ́tako ìjọ́mì ènìyàn gbogbo àpọ̀lọpọ̀ àwọn tí program yẹn lẹ̀ mọ́lẹ̀ wọn ò tí kò tí lẹ̀yìn mọ́lẹ̀ àfikẹ́ túbà tẹ́ẹ̀bà túbà ẹ̀tún máa retí ilẹ̀ الشيطان إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس كيسا القيامة لكان ntọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀yẹn ni pé gbogbo tí bá ń jẹ́ rìbá wọn ò ní dìde láíláí tí a bá ti ń dìde yọ́n máa dìde bí ẹni tí wárápá ń mú ni yẹni pé wọ́n máa dìde bí ẹni tí wárápá ń mú jọ alìkìyàmà bẹ́ẹ̀ náà ni láyé náà gbogbo nǹkan tó bá ń gbé ṣe ò kò lè dúró yọ́ máa wó ni ẹgẹ́ bí oní wárápá ṣe máa dìde tí máa nalẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ sọ fún gbogbo àfẹ́ntọ́ bá túbá tó bá ronú kúwàdà pé mo ti gbà pé ìrẹ ọlọ́run mmm ó ti lẹ̀mí mọ́lẹ̀ báyìí mo wá ti ẹ̀wà tú bá pé bí mi bá dé tí wọ́n bá pè ní kkk mi ní wọ́bẹ̀ o bí wọ́n pè ní ggg mi ní débẹ̀ mọ́ tó bá tú bá agbà wípé ọlọ́run ọba yóò ràn ọlọ́run padà yóò sì sí dáadáa fún ẹ padà ṣùgbọ́n tó bá tú bá bó ti lẹ̀ mọ́lẹ̀ nì kìtàn ìyá rẹ̀ tún bà lálẹ́ kìyàmọ̀ tún sọ fún anú ayà yìí pé òní dìde yẹni pé òní kò sí progress fẹ́ntì bá ń ṣe rìbá ẹ̀yìn ẹrú sin ọlọ́run ọba sábàbí àkọ́kọ́ tọ́fà táwọn ènìyàn tí wọ́n fi ń lọ síbi rìbá òun náà ni pé àfẹ́ ṣiṣẹ́ àfẹ́ ṣe wàhálà ẹ̀rí ẹnìkan ló ń kó 150,000 síbi mmm ó fi 50,000 bẹ́ẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà ó ti níbi nǹkan bí 2 million naira lọ́wọ́ ẹ̀dàkùn sílẹ̀ wọ́n lọ bí sẹ́mà kò ní lọ bí sẹ́mà ọ̀lẹ iná ní bí yẹn gbogbo nǹkan tá a bá yẹ̀ sí rí nǹkan báyẹn níbẹ̀ tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì bá tí wọ́n bá mójútó àwọn àárín yẹn dáadáa ní kọ̀ọ̀kan hàn láòrú ẹ̀ torí kéèkì jẹ́ kí development yóò bá irú country bẹ́ẹ̀ bí tí àwọn èèyàn bá ti lọ bí iṣẹ́ ìyẹn lọ́pàá tó fi jẹ́ sí pé ní òfin ayé kò síjọba kankan tí máa há owó fọ́mọ lẹ́yìn tíjọba bá lówó lọ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ bí wọ́n ti máa ń pa èdè Yorùbá tó bá lówó lọ púpọ̀ kò lẹ́tọ̀ fún pé kó há owó fáwọn èèyàn rẹ̀ torí pé tó bá há owó fáwọn èèyàn rẹ̀ ìlú yẹn ò ní dàgbà mọ́ ẹlòmíà máa sọ wípé àá wọ́n ní wọ́n gba owó lọ́wọ́ àwọn kan EFCC gbowó lọ́wọ́ àwọn kan ọ̀yà ten billion ha ẹ fáwọn ọmọ Nàìjíríà ní wọ́n one million naira péré péré ká máa fi sáyé ìjọba kankan gbọ́dọ̀ dẹrú ẹ̀wò ìjọba tó bá dẹrú ẹ̀wò kọ̀ wáyé ìlọsíwájú fún ìlú ẹ̀ tó dá máa fún gbogbo wa ní one million one million bíríkì lè yà ò ní ṣiṣẹ́ mà ẹni tí bá wá gbẹ́rù káyá kò ní gbé mà ẹni tí má bá wá fọ títì kò ní fọ mà tí ń gbá títì ò ní gbá mà ẹ rí i pé gbogbo nǹkan polúkú mùsùlùmí lò bẹ́ẹ̀ ìyẹn ni pé wọ́n lè fún wa kéèyàn wá fi one fifty thousand naira síbì kan lẹ́yìn bí oṣù mẹ́fà kó di one million sí lọ́wọ́ kó tó di two million bá lọ́wọ́ ẹ rí i pé àwọn èèyàn ní ṣiṣẹ́ mọ́ nípa báyìí àìfẹ́ ṣiṣẹ́ òun náà ló jẹ́ kí àwọn ènìyàn kan máa ṣe jíjẹ rìbá anábì wa sallallahu alayhi wa sallam ó lè pè wá láwa mùsùlùmí pé mùsùlùmí ò gbọ́dọ̀ yá ọ̀lẹ etí rẹ mélòó ìwọ mùsùlùmí anábì létí rẹ mélòó wọ́n lọ sọ pé méjì náà ni ó ní ọ gbọ́dọ̀ ya ọ̀lẹ kódà kọjẹ́ sí pé aṣẹ́gi ta ni ọ́ ànábì encourage ọ encourage àwa mùsùlùmí débi pé ká máa ṣẹ́gi ta kò sí láì fi mẹ́ sísẹ́ ẹ̀rẹ́ sáni sí ọ̀sá ọ̀dẹ́ntí ń tẹ́wọ́ gbọ́rẹ lọ́dọ̀ ẹni kéjì igi tó lọ sẹ́wà benefit lára gíní yẹn ni pé kò yẹ ká máa dúró kalẹ̀ ló fi jẹ́ sí pé nígbà kan mọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì má patrol gbòòrò ló pé àwọn àwọn làwọn ti ń rìn gbaragbara káàkiri tí wọn ò níṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àárọ̀ mi ò rò pé yẹn wà mọ́ ẹ̀rí nǹkan in tó bí gbogbo wàhálà yìí nígbà tí program orí bàbá dé gbogbo ẹni tí ọ̀lọ́ ibi iṣẹ́ tí ò níbi kankan tó bá gbọ́ pọ́ wà kan bí ṣe pé yọ́ lọ jalè owó kan ní yọ́ lọ jà yóò fi sínú báǹkì mmm kó lè bá di olówó ọ̀sán gangan so nípa báyìí àìfẹ́ ṣiṣẹ́ ni ọ̀rọ̀ tánàbí wa Muhammadu sọ fún wa òun náà ni hadith imam wa uh, Tabarani tí wọ́n gbà wá abẹ́lọ́wọ́n ọba kó sì ìta gbọ́ ìkó sí láǹfààní fún wa kó sì jẹ̀ wá ń nà kúrò ní gbogbo tí a ń pè ní rìbá àti gbogbo tí ó fà wá lọ síbẹ̀ wa akhiru da'wana an alhamdulillahi rabbil alamin alhamdulillah wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in wa ba'd gẹ́gẹ́ bí n ta sọ fún wa wípé ní àwọn sábàbí tó ń bí káwọn ènìyàn ọmọ arọ́lù nǹkan tá ń pè ní rìbá yìí àwọn àfáà ti jẹ́ ribá lọ́wọ́ àwọn lèmọ́mù ti jẹ́ ribá lọ́wọ́ ta ni olówó ń bank àti savings àti current kò sí tí interest wọ́ bẹ́ẹ̀ ta ni ọ̀ ta lọ mọ́ níbẹ̀ àfẹ́ntọ́ bá sọ ara ẹ̀ jẹ́ ká sọ ara wa púpọ̀ nígbàtí ẹni yẹ ká pè lẹ́ni mímọ́ ta bá ń ba níbi ìdọ̀tí ó mọ̀ pé nǹkan ti bàjẹ́ o baálé ilé ọ́njalè baálẹ̀ ìlú ọ́njalè ọyẹ́kẹ́ mọ̀ fún gbogbo olú yẹn ti kíni ó lè gbogbo wọn o tàbá ti bá wọn tàbá pè lẹ́ni ọlọ́run ọba tààrùpẹ́ ni ọlọ́run ọba ni wọ́n tàbá bá wọn bí rìbá ẹ̀ka lọ mọ̀ pé nǹkan ti bàjẹ́ púpọ̀ àfi ká yẹra wa wò sábàbí àkọ́kọ́ tá sọ fún wa yìí òun náà ni pé àwọn èèyàn ọ̀fẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ tẹ́ẹ̀bá rẹ̀ ń tọ́ wà nídìí jíjẹ rìbá ọ̀lẹ ni anábì wa sallallahu alaihi wasallam oyin tọ́lábùl halal wájibun ala kulli muslim tọ́lábùl halal wájibun ala kulli muslim ẹgbọ́ dáadáa o àgbékalẹ̀ ńlá ni o mímá wá halal kiri kódà kọjá sí pọ́ọ̀rọ̀ bá kó sọ́kàwé torí kó lè bá rí owó tó fi sáyé tó jẹ́ sí pé halal ni anábì ni wájibun ọ̀ranyàn ni ala kulli muslim fún gbogbo mùsùlùmí ọ̀gá wa lọ́pàṣẹ fún wa yóò ẹ̀rì àṣẹ ní ẹpa fún wa èwo là ń ṣe bẹ̀rẹ̀ bá débi ẹni tí ń ṣe fi sabilillah ìsàrá àtúrí ọlọ́run kankan mùsùlùmí lẹ́yìn mẹ́tọ̀ pọ̀ ju kèfèrí lọ ẹ̀rì ma ní pé ìjẹ́ fi ń tọrọ bára gbólóhùn orúkọ ọlọ́run ọba wà ń bẹ̀ bílílà sí sabilillah fi sabilillah ẹ̀rì pé kéwú ọ̀tọ̀ ní tánàbí pàwà láṣẹ ọ̀tọ̀ ní tánàbí tọ́lábùl halal kama wá ń tán ẹjẹ lọ́nà halal jáyé ó fi ọ́ sí yẹ̀yẹ́ sọ́lọ ń sáyìyàn ọ̀pẹ́ ọ̀kárí ọ̀nà halal lọ́wà kama wá ń tán ẹjẹ lọ́nà halal wájibun ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí yẹni pé mùsùlùmí ìjókòó kálé máa wòrán pé wọ́n fẹ́ mú wa bàbá ti rí mùsùlùmí tí ó ti ṣe dáadáa kọ̀tẹ̀lá náà bí wa o sallallahu alaihi wasallam náà eléyìí sábàbí alákọ̀ọ́kọ́ sábàbí kejì o náà ni pé àwọn ènìyàn su'u zanni billahi ta'ala àwọn ènìyàn ń tọ́fà nínú àwọn kan tí wọ́n fi lọ jẹ rìbá táwọn náà fi jẹ́ gbogbo àwọn programs tí ó dá wọn wọ̀nyí o náà ni pé wọ́n ń dábà tí ó dá sọ́lọ́wọ́n ọba wọn kò lè sọ̀hún do lọ́là wọ́n sí lẹ́kṣọ̀ bí kan bàbá kan èsù gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ níjọ́ náà ọ̀rọ̀ tó jẹ máa rí bàbá yìí ọwá débi pé civil servant lòun ó ní ilé tó ń kọ́ àbí tó ń kọ́ lọ́wọ́ yìí ó ní loan lòun gbà báńkì táwọn fi ń ṣe ó ní òun gbà pé ò lè dá fóun láì gba loan ah mo ní ẹ dákẹ́ bàbá olóǹgbà tí wọ́n bá gba lóònù yẹn kò lè dá fóònù láyé mú ní mọ́sáàsí lẹ́wà mú ní ẹ̀dákẹ́ mẹ́wìí mọ́ ó tún wílẹ̀ kẹta ah ya dákẹ́ tí mú ní eléyìí alẹ́ pé èsù ti lò parí nìyẹn mọ́ wá máa wo bàbá náà láti gbà náà títí dì sí ó tún lẹ́yìn sí mọ́ wo títí dàkókò tá a wà yìí ìjọ mi yọ wà nkàrá ní ṣòkòtò yọ wọ sẹ́ẹ̀tì lé lórí ní mo rí ní bí jẹrin mo ní bàbá ajọ́ yìí ní kọ̀mẹ́ntẹ́ ń pè ní Allah ọlọ́run ọba tó jẹ́ sí pé àwọn yorùbá máa gbé ẹlẹ́bùrú a máa kẹ́ni níwájú máa kẹ́ni lẹ́yìn a máa gbé orí wa níbi tó lè lónìí olónìí kálukú wa bá a sì wà ń bí inú wa tó jẹ́ sí pé orí tí ò lérò ọwà bà ó wà wa ó wà wa dáadáa ní tó lérò ọwà a máa dábàá rere wa gbogbo ẹni tó lọ síbi wọ́n wọ́n ń dábàá burúkú ọba ẹlòmí mi ò àfikún ọgbà rìbá peter abagba tá a máa túbá no o ti màdájọ́ tó gbà ọ́ ẹni tí ọmọ àdájọ́ ń ṣekú tó gbà láàmà pé kó túbá lẹ́yìn ẹ̀ náà àwọn ènìyàn wọ́n ń dábàá tí ọ̀dà sọ́lọ́wọ́n bá wọ́n sì gbàgbé wípé kò sí ẹ̀dá kankan tọ́lọ́wọ́n bá dá sórí ilẹ̀ yìí tọ́ba ẹ̀sìn lè jẹ́ kọ́ wáyé ó ti garanti ẹ̀ pé ìntọ́jẹ tó mu tó ìkó láyé èmi ọlọ́run ó fọ́ wàmá min dabbatin fil ard illa ala Allahi rizquha dábà tó bá ti lè wálé ayé yìí ìntọ́jẹ tó mú kìí sí wọ́mọ́ èmi ọlọ́run mọ́ jẹ gbèsè rẹ̀ Allahu akbar kọkàn rárá rìn díẹ̀ kó o ṣiṣẹ́ díẹ̀ ni ṣùgbọ́n ìṣe bójú wo kalẹ́ o ìwọ dìde sáṣiṣẹ́ díẹ̀ ó rí pé ọlọ́run ọba ìwọ ò ní àní gbogbo ń tà lò tà ń yìí à rẹ̀ àwọn lọ try láti pé ká sábàbí ni àwọn kan ṣe wàhálà jù wá lọ ní táwọn ń gbà ju tiwọn lọ àbí tó bá dé àárín ọjà ńlá bí tí wọ́n ti tu ti bírò yẹn ó rẹ̀ ẹlòmíì tí wọ́n máa làágùn bọ̀lọ̀ bọ̀lọ̀ bọ̀lọ̀ naira yóò ṣe gidi bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn tó lọ gba rìbá tàbí tó lọ jẹ rìbá ọ̀dàbà tí Allah ọlọ́wọ́n ọba tó jẹ́ sí aláǹtakùn tí ó jẹ <laughs> aláǹtakùn tó jẹ́ sí pé àmọ́ bí tẹ́ran wà lára ẹ̀ àmọ́ bí tẹ́gún wà lára ẹ̀ bọ́bá mu láyé wọ́n ní má bí tẹ́gún wà ní tara wà yóò sì jẹ yóò yò àwọn aláǹtakùn kan jẹ́ pé ebi lọ pa kú irọ́ ni àkókò ẹ̀ tó ló fi kú kìí ṣe ebi naam àkókò ẹ̀ tó ló fi kú naam àwọn ẹ̀dẹ́ ènìyàn àwọn táwa ní ìjú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá lọ nínú àwọn ènìyàn yóò sì wá fàwálẹ̀ lẹ́yìn mọ́fà ní dájẹ́ mọ́tò fún ìrà ìrà tí ó pé bàbá ọmọ ọmọ ọmọ tí wọ́n bá ti bí wọn sáyé ìyá ọmọ ọmọ rẹ̀ mọ́tò bá ti bí sáyé ẹranko tí ọmọ ọmọ mọ́ tí ọmọ bàbá mọ́ tí wọ́n ti wáyé náà ìgbà tí wọ́n bá ń tọ́jú wọn lọ́yàn lọ́wọ́ iná lọ́mọ ẹran ọmọ ìyá ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti gbẹ́jú tí ọba lọ́yàn mọ́ báyìí kọmọ ìyá ọlọ́run ọba garanti tí wọ́n jẹ fún wa wọ́n jẹ ń jẹ wọ́n mú báwo wà láwọn ẹ̀dẹ́ ènìyàn òṣèwà ní jẹ á jẹ àmú nírọ̀rùn yẹn ni pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọgbọ́dọ̀ dábà rere ọlọ́run ọba wa subhanahu wa ta'ala anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith imam wa alhakim gbà wá ó lè lẹ́sẹ̀ lọ́sọ wa pé la tastabti'u rizq ẹ gbọ́dọ̀ máa wòye pé sọ́lọ́run sì lè kẹ́mi mọ́mọ́ dábà bẹ́ẹ̀ sí rẹ̀ mọ́ sẹ́mi náà sì lè jẹ́yàn láyé ah ọmọ ọlọ́run ọba ni o tẹ́lẹ̀ ká bá ní ìwọ yìí ni ìwọ yìí yìí kò lè dáa fún ọ sọ pé mo mọ̀ dájú sáré pé yóò ṣe kí ni yóò dáa fún mi o sì gbọ́dọ̀ wí lórí ahọ́n lásán wí pẹ̀lú ẹ̀mí rẹ̀ pẹ̀lú confidence tẹ́lẹ̀ ká bá ní o lè la sọ fún pé màá là níṣẹ́jú ayé ẹ̀gán ó sì rí báyìí pé mo là látàbùtẹ̀ òrìṣk látàbùtẹ̀ òrìṣk ẹ má máa sọ pé kò lè dáa fún wa ọba lẹ́nìkan tó gbé nǹkan kan ńlá kalẹ̀ má wò pé wọn náà lè débẹ̀ má gbà pé mi náà ṣerú lọ́nà halal naam fa innahu lam yakun abdun liyamut ẹrú kankan ò lè kú lórílẹ̀ ayé yìí ànábì ní sọ́lọ́ ẹ̀fún wa sallallahu alaihi ní pé ẹ̀dá ènìyàn kan ò ní gbẹ́mí ẹ̀mí láyé dáwà yìí hatta yablughahu akhiru rizqo hatta yablughahu akhiru rizqin huwa la títí tí ó fi jẹ ìparí oúnjẹ rẹ̀ yẹni pé oúnjẹ tó jẹ láyé ó ti ní yẹ ọlọ́run ma kílò ẹ̀ sallallahu subhanahu wa ta'ala ọlọ́run ma yẹ kílò tó jẹ láyé jò ti dáyé tó kú ìwọ ọ̀kan máa ní ọlọ́run ma yẹ isu tó jẹ láyé ọmọ yẹ kóró ráìsì tó jẹ tó bá kọ ẹyọkan tó jẹ báyìí tó tí jẹ òlékú o ọmọ yẹ kóró ẹwà tó jẹ láyé tó bá kọ ẹyọkan tó jẹ tó tí jẹ òlékú láyé o anábìwá ní ròyìn ọlọ́run bá fún abáni sallallahu alaihi wasallam ó ní ẹnì kankan ò ní kó láyé o tí ó fi parí gbogbo oúnjẹ ó fi parí fáìlì oúnjẹ tó jẹ omi tó mu lítà tó mu láyé ọlọ́run ti mọ̀ ọlọ́run ti mọ̀ tí ọba ti pé ò lọ o ò lè lọ tí ọba ti pé naam anábì ni fattakullah ẹ bẹ̀rù ọlọ́run ẹni sí rìbá ẹ sí haram wa ajmilu fi talab ẹ máa rí pé ọ̀nà tẹ́ máa gbà wá ń tẹ́ jẹ tẹ́ mu ọ̀nà tó dáa ni òun tàdí sí ń sọ fún wa ni wípé bọ́ lọ síbi rìbá ọ̀gbọ́ mi tọ́ lọ síbi rìbá déédé kílò tó jẹ òní lékún o <laughs> déédé lítà omi tó mọ òní lékún o bọ́ ọba gbáyàn lójú tó lọ 419 fún déédé kílò tó jẹ òní lékún ọlọ́run ti parí ẹ̀ déédé lítà sí omi tó mú kò ní lékún ọlọ́run ti parí ẹ̀ tí léyìí fi yé wa yí pé ká ṣọ́ra o dẹ́ka gbìyànjú láti lọ túbá gbogbo àwa tá a ti fall sínú àdánwò yìí pàápàá jùlọ èyí tó ṣẹlẹ̀ káyìn oríṣiríṣi ní wáyé ìmí sí ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọ̀lẹ̀ àwọn èèyàn mọ́lẹ̀ dáadáa báyìí eléyìí tó ṣẹlẹ̀ káyìn ẹwòye èèyàn tó sọ́ọ̀tì ẹwòye owó tí wọ́n lọ lọ ń bẹ 18 billion naira 18 billion naira wọ́n ló tó bá ń tí àwọn mm tí wọ́n kó lọ bọ́ọ̀ bá gba kọ́ọ́lá lọ́ọ̀ wọ́n mùsùlùmí tó ń gbọ́ mi tí ọlọ́run ọba alukurani ọba rọ̀ ẹ̀ lọ́kàn tọ́rọ ànábí ọ̀rọ̀ ẹ̀ lọ́kàn ó yẹ kí rìsọ́ọ̀tì mmm yìí kọ́ ẹ̀ ọlọ́kàn 80 billion naira náà lọ́lọ́ ẹ̀wò iye tó ẹ̀wò ewu tí a kó lọ ẹ̀wò àwọn èèyàn tí ó ti sunkún lọ ẹ̀wò àìsàn tí ó ti sa àwọn èèyàn lọ kì í sowó àlìjẹ̀nu ní kó lọ owó ẹ̀yìn táwọn owó ìnáyìn àwọn ọmọ ìyẹn wa o kó ṣe tiwa létí tí ó máa là ọlọ́run ọba ń bẹ̀ ọ gbogbo àwọn tó jìn sọ́fin rìbá ọlọ́run ọba yọ wọn kúrò ńbẹ̀ gbogbo àwọn tó jìn sọ́fin rìbá kó fi ìgbàgbọ́ tó lágbára sínú ọkàn wọn kan fi túbá kúrò ńbẹ̀ ọlọ́run ọba kọ́ bá ṣe bẹ́ẹ̀ fún wọn gbogbo àwa tá a jìnà tá n sá ibi èmi kọ́ ọlọ́mọdé ń rí ọlọ́mọdé àràdánwò tí ó mú apadà síbẹ̀ gbogbo eruku tánàbí sàlàyé ẹ̀fún àti dọ́ọ̀sì pé yóò tún bá wọn kan tọ́ba kúkú fẹ́ láàyàn ń bẹ̀ ọlọ́run líla ń bẹ̀ ọlọ́run làwọn bí eruku ẹ̀ náà wa akhiru da'wana anil hamdulillah